من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الحمد لله الحمد لله لمتفرد بالوحدانية والصلاة والسلام الأتمان الأكملان على داعي دعاة التوحيد نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولا وبا أبا سو أبا يوكم ọba tí ó dá gbogbo nǹkan ọba tí gbogbo nǹkan ọba tí gbogbo bẹ gbogbo fi ọba tí ó máa bẹ tí ọba sí gbogbo nǹkan mọ́ wọn náà lọ́ba táwọn pé ní Allah adúpẹ́ fún ọlọ́run ọba náà adúpẹ́ fún lórí àwọn orí rẹ̀ tó ṣe fún wa èyí tá a mà àti èyí tá a mà èyí tá a rí àti èyí tá a rí ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àmì ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad aṣíwájú gbogbo àwọn èèyàn tí wọ́n ń pèpè lọ síbi la ilaha illallah ànábì pátá àti gbogbo àwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ tó tẹ̀lé wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń wáyé fún láti gbọ́ òun náà ni ọ̀rọ̀ tí sunna ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni ojú ọ̀nà tá a máa ń tẹ̀lé tá a fi bá ànábì wọlé ọ̀la tá a fi bá ànábì wọlé ọ̀la àwa bẹ̀ pẹ̀lú agbára àtàánú ọlọ́mọsàfẹsẹ̀ wa múlẹ̀ lórí sunna náà jù báyìí lọ gbogbo ìta àti màṣẹ nínú sunna náà ọlọ́mọsàjáde màṣẹ èyí tá a ti ń ṣe ọlọ́mọdé àtúnjù sílẹ̀ ọ̀la agbára ọlọ́mọba atẹ́gùn gbà atẹ́gùn ṣèitán èyí tí ń fẹ́ káàkiri àgbáyé lérí ìmọ̀lọ́nlọ́kan láwọn atẹ́gùn burúkú ọlọ́mọdé ọ̀fẹ́ lọ́dẹ ẹnìkọ̀ọ̀kan wa ilé wa ọlọ́mọdé ìsìlámù ọ̀tọ́ ń bẹ̀ ọkàn wa ọlọ́mọdé ìsìlámù ọkọ̀ ń bẹ̀ ilé ayé wa ọlọ́mọdé láyẹ̀lá ọkọ̀ ń bẹ̀ kọ́lọ́wọ́n já láti bọ̀tán tó dáa gbogbo ìtọ́mọ̀ innovation àdásílẹ̀ bídíà ọlọ́mọdé àbáwọn ṣe àwọn tó ń ṣe bídíà kọ́nà jẹ́ wọn kó ń bẹ̀ kọ́jẹ́ káwọn náà lè máa ṣe súnà àtàwọn àtàwọn kọ́lọ́mọ́sà ti gbà lólórí rẹ̀ àfi àsìkò yìí a fi ṣe dùwà fún olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí alhaji zakariya yusuf rahimahullah ta'ala rahmatan wa asa ọlọ́run bá ní ìsàlẹ̀kùn àforíjì fún wa ọlọ́run bá sàlẹ̀kùn dáadáa fún wa nínú àwọn dáadáa tí wọ́n fi sílẹ̀ òun náà ni èyí tí àtúnṣe tí wọ́n bá dábílẹ̀ àtijọ́kùnbí ò ní rọrùn gbogbo ládá tágbà mí ọlọ́mọsàbà múládà rẹ̀ bá wọn sáré kọlọ́mọba ọwọ́lá mi àtàwọn àtàwọn ọlọ́jáde pàdé náà jẹ́nà fẹ́dáùs ilé wọn ọ̀nà wọn ilé ẹ̀kọ́ wọn ọlọ́mọdé kan ọba jẹ́ ńbẹ̀ àtàwọn fámìlì wọn ọlọ́gbàrá ọlọ́mọba wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìtí wọn ní kágbéyẹ̀wò nírọ̀ lẹ́yìn yọmọ jẹ́ bí tẹ̀síkìl yọmọ jẹ́ bí rẹ̀tíṣàn kàtún ara wa létí kàtún pàkíyèsí ara àáfàá tó bá máa ti ń ṣe nílẹ̀ yorùbá lọ́wọ́ báyìí kò sí ariwo tó yẹ kí ọ̀pọ̀ tó yẹ ká máa parí rí mímbà rí ninety percent ọ̀yẹ́ tó tó ọ̀rọ̀ la ilaha illallah àtàwọ̀hídù wọ́n ní ìgbọ́nlọ́lọ́kan wa ahmiyatuhu wa fawaiduhu àtàwọn àǹfààní téèyàn máa ń jẹ fi dúníyà wal nílé ayé téèyàn bá gbọ́ ọlọ́run lọ́kàn téèyàn mọ́ ọlọ́run lọ́kàn àtàǹfààní téèyàn jẹ tó bá di gbàlùkìyàmọ́ òun náà ni àkórí ìdánilẹ́kọ̀ọ́ wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àtàwọ̀hídì tí wọ́n pè ní tàwọ̀hídì mẹ́wàá hajjáyí wáhídù tàwọ̀hídì kí yàn mọ́lọ́n lẹ́yọ̀ kan kí yàn gbọ́lọ́n lẹ́yọ̀ kan ipò kan lọ́lọ́run iná pẹ̀lú tàwọ̀hídì ni owó iman òun náà ni wọ́n máa dàgbẹ̀ ní iman tí wọ́n lágbájá ò ní iman tí wọ́n lágbájá ò ní tàwọ̀hídì kí máa pè ní àkídàtul islam àdìsọ́kàn mùsùlùmí àdìsọ́kàn ìsìláàmù àkọ́kọ́ tí èèyàn máa ń dìsọ́kàn kéèyàn tó di gbogbo tí ó bá dìsọ́kàn nípa àṣìṣe ìsìláàmù tó bá ti kó mbẹ́ tó bá ti kó mbẹ́ gbogbo nǹkan ti kó nìyẹn kọ́lọ́mọ́sà sọ ọ́n bí aburú bẹ́ẹ̀ àtàwíìdì ìmọ̀lọ́lọ́kan wọ́n lè ìtìkọ́dù lè jáàzìmù òun náà ni kéèyàn ó di àdìsọ́kàn wípé Allah ọba adẹ́dá ọba àṣẹ̀dá ọ̀kan náà ni Allah ò sí lórúkọ rẹ̀ la sharika lahu kọ̀ wá sí ẹlòmí tó tún jẹ́ Allah lẹ́yìn kò sí ọba adẹ́dá mi mà lẹ́yìn Allah kéèyàn gbà bẹ́ẹ̀ òun náà ni wọ́n pé ìpéyàn nígbàgbọ́ fil khaliki nìkan ló gbogbo ntari àti náà wọ́n pè wọ̀rísì kágbà pé ọlọ́run ọba àlá òun lọ́ba tí ń pèsè fún gbogbo ń tọ́dá àtẹjánu omi àti kòkòrò àtàwọn ẹ̀dá ọlọ́run gbogbo alọ́kùnrin lóbìnrin gbogbo ń tà ń fi ń sẹ̀mínú ayé ni wọ́n pè ní rísìkì kìí sọ owó nìkan owó làkàn máa ń sábà pè ní arísìkì ọlọ́run bá fún yín lárísìkì owó láàrin fàṣ tí ọlọ́run bá gbà àlàáfíà lára yẹn lèyàn mọ̀ pé àlàáfíà ju arísìkì lọ nígbà míì ara ò ní yá owó dẹ̀ wà lẹ̀ wọ́n ní dókítọ̀ ustaz bàbá olókèyà bàbá alágbó owó wà lẹ̀ money is not, is not, is not our problem nígbà tí wàhálà bá dójú ẹ̀ wọ́n wà náwó náwó náwó arísìkí yẹn ò ní tẹ́ lọ́wọ́ tọ́lọ́wọ́n bá ṣe tán ọ̀nà làlàáfíà ọlọ́mọ́fà àlàáfíà jẹ́ nìkan kan wáyà o ta ní ń fún wa ní gbogbo tá nídìí kí wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní tàwídì wọ́n tẹ̀dìbìrì gbogbo ìdarí gbogbo tí ń lọ àti ìdarí kádàrá wa náà gbogbo ibi adé ní ìtọ́jú bọ́ fún wa níta ti àṣìf níta àrí àṣìf èyí bá ṣe wáyé bá ṣe kò láyé níta jẹ níta jẹ níta dà níta dì kádàrá wa ọlọ́run ní darí gbogbo ẹ̀ níta wọ́n pè nígbàgbọ́ ni sọmọgbọ́ ò ní bẹ́ẹ̀ nìkan jàmọ́ o sì nígbàgbọ́ ẹnìkan bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ di ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn tí wọ́n kọ́ lẹ̀ fún ọ kó tó di bọ́lọ̀ ń dá òun náà ní ti ń ṣẹlẹ̀ nínú rẹ̀ àkọọ́lẹ̀ yẹn ni ìṣẹ̀mí wọ́n máa yọ́ máa yí padà yọ́ máa lọ yọ́ bọ̀ níbàámu pẹ̀lú tán kọ́ọ́lẹ̀ fún wa gbogbo tó ti dà àti tó dà ó ti wà lákọọ́lẹ̀ má darẹ̀ láàmú wá gbà bẹ́ẹ̀ yìí pé gbogbo ti ń ṣẹlẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ni kò ni wọ́n lè ṣe wọ́n lè fẹ̀ sẹ́yìn ní òtún adélàkàì ẹni tó ní ìwọ̀n lè yí kan padà tó sì ní wọ́n fọwọ́ ago sẹ́yìn ṣé wọ́n tí wọ́n tí yìí ọlọ́run ṣe wá lágọ̀ wọ́n ṣe wá ní kèfèrí ọlágun mẹ́rin lọ́yẹ kọ́ da fún ayé lọ́sọ̀ ọ̀dàgún méje ó sì ní wọn ò yí kàlà ọmọ ìyá mi sọ́ọ̀ bá ti gba kádàrà gbọ́ òní má ní o pé bí mo ṣe yà yí ọlọ́run lọ́yà mi bẹ́ẹ̀ bí mo ṣe dà yí ọlọ́run lọ́dà mi bẹ́ẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ sí mi àti tí ọ̀padà ṣẹlẹ̀ tí ìfi jáde láyé yọ̀ọ̀mọ̀ níbàmù pẹ̀lú tọ́lọ́mfẹ́ ilé ìná pẹ̀pẹ̀ èèyàn ní imáni wọlé ìyá tàbí tó dáwà wálé ayé tààfin bẹ aláàni ẹnìkan kó ní wálé ayé ẹnìkan sì ti mú kú lẹ́yìn ọlọ́run ìjọ ń pè ní imáni nìyẹn wọn láwọn ọpa ọlọ́la ó ní ìdọ́lọ́n bá fẹ́ tó bá ṣe déédé àsìkò ọlọ́run pọ́lá ní ìkù tí ó bá ṣe déédé ìgbé ọ̀la ni ọ̀kan sọ tiẹ̀ èmi ọ̀bùrọ̀ sábẹ́ tírélà bá ìjọba mọ́tò ń sì lọ lórí ẹ̀ yọ́dẹ̀ dìde padà ẹni mi sì jòkó níbi tó jòkó tó ṣọ́ọ̀bù rẹ̀ ẹ tí ń kawó lọ mọ́tò sì kúrò ní irin títí yóò sì wá yàpá mẹ́ ẹ wàá bá yóò sì máa sílẹ̀ ìtàn pè ní àrímáta ni aláà lọ́ba tí mú yàn kó láyé ọba tó mú wa wáyé náà lọ́gbọ́n ní ó mú wa kó bẹ́ẹ̀ nìkan bá ti kú ẹ mọ́tò wọn pa á mọ́ ẹ lásìkò rẹ̀ tó látọ̀dọ̀ àlà ìtàn pè ní mánì nìyẹn o kèdè bí a kà máa fẹnu ṣe láyé láyé láyé láyé láyé o. ẹ̀yin bàbá wa yìí yá wa làṣẹrí kan lẹ́wọ́ tá a wá kalẹ̀ yìí kò sẹ́nìkan tó tún lè wà nípò kó ṣe lẹ́yìn ọlọ́run ìjọ ń pè ní mánìmí tàwọ́yídú arúgbòbíyà tàwọ́yídú láìpẹ́ àfọ̀hálì tàwọ́yídú ìgbọ́lọ́nlọ́kan gbọ́lọ́nlọ́kan lérí iṣẹ́ rẹ̀ ká má gbà pẹ́lú mi tún lè ṣe ìtúnṣe kíní ìtúnṣe yẹn ìtúnṣe náà láti kalẹ̀ ìwọ tí ọ̀kan bá ti dàrú mọ́ lọ́wọ́ lọ èyí tí wọ́n ń pè ní tàwíìdì eh, òun náà ni pé tàwíìdùlá fi rububiyyatihi fi uluhiyyatihi tàwíìdùlá fi rúkú la sharika lahu fi rúkú a gbọ́dọ̀ tẹ̀ fẹ́ni kankan lẹ́yìn ọlọ́run mọ́pọ̀ ń kẹ́ nìkan kan mọ́kọ́ máa tẹ̀ tó tó tó láti jọ yìí ìlànà yẹn tó kọ́ máa tẹ̀ pọ̀ ń kíyàn a kì í rúkú a kì í tẹ̀fẹ́ òsùjúdù káfíńkálẹ̀ òun tún tóbi ju tàbákọ́ lọ a kì ṣe fẹ́ni kankan àfi Allah wòzábà a kì í pẹran káà mẹ́rin lọ́gì kan wọ́n ní wọ́n fẹ́ fi bọrí wọ́n fẹ́ fi bọ̀rìṣà wọ́n fẹ́ pa lérí ògún wọ́n fẹ́ pa lérí nǹkan kan ní kíkíní kan lè bá a ṣe wọ́n fẹ́ pa lérí ọṣẹ wọ́n fẹ́ ṣẹlẹ̀ padà èyí tí àwọn Yorùbá nation àwọn Yorùbá oníṣẹ̀ṣe tí wọ́n ń polówó sáyé sìn pé ìbẹ̀lẹ̀ ká padà sí mùsùlùmí òdodo kò kí pa ẹran fún ẹnìkan kan lẹ́yìn kọ́pọ̀ ẹran kó máa kọ́pọ̀ ẹran ìyàwó kọ́pọ̀ ẹran jẹ kọ́pọ̀ ẹran nímàkà kọ́pọ̀ ẹran léyà àmọ́ pé wọ́n ní kan mẹ́rin wọ́n ń bì kan má díẹ̀ wá bọ́bá ti mú lọ tàwí ìdẹ̀ ti bàjẹ́ wọlé ṣe àánà kéèyàn máa wà ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba tó bá ní sọ̀rọ̀ pé ọlọ́run lérí sọ̀rọ̀ ẹ̀ pé ọlọ́run lérí àṣìkí pé ọlọ́run lérí kọ́nà òsì pé ọlọ́run lérí nǹkan tó lé sọ̀rọ̀ ojútu ẹ̀ ètò ń kọ́ lẹ́kún sunkún bí ọlọ́run nífẹ̀rí kalẹ̀ ìsàánà ìwọ́n náà lọ́wọ́ pẹ̀lú ṣetán òun náà ni kéèyàn lọ lè bá èsù pípé lọ́wọ́ nípasẹ̀ oògùn èsù gangan òun ní rí àmọ́ ó rí tó gbélé ọlọ́wọ́ tó gbélé ọlọ́wọ́ náà lóògùn àwa pé fẹ́ yìí ta ni ó ṣe é mùsùlùmí ní àlá kí lè yí tó wá gbé lọ́wọ́ ńkọ́ ó ní anábìlẹ sọ fún abúlábùn abá ó ní wọn sàstàáńtà fásitàín bìlà anábìlẹ abúlábùn abá sọ gbọ́ gbọ́ o tó gbà tó bá wọn wà lọ pẹ̀lú ọlọ́run ọba àlá ó yá kan sàtàín ìwọ nìkan láwọn wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ ìjọ táwọn ti gbọ́ ayà yíyé ìlọlẹ́ ológun mọ́ láti sógun mọ́ àti àtìsẹ́ fún yàn <laughs> torí pé ìmọ̀ ṣe sẹ́hẹ̀rù ìmọ̀ lọ́lẹ̀ sógun owó ìmọ̀ lè sógun ọ̀nìkọ́nà ọ̀la ọ̀hún eh, wọn lè sógun kípa ayọ́mọ́ka ni gbogbo ẹ̀ pátápátá oye ṣírìkì ni ẹbọ ni káwọn mọ̀ pé òun wá owó máa sọ pé aláha aláha eh, rọ́bì lá ushriku bihi shay'a ẹnìkan lè bá ó ní òun wá ìkẹ́ ọlọ́run anábì ni máa sọ pé aláha ó bá sì ní aláhu aláhu àbíkó ní aláha aláha lá ọlọ́run ọba Allah Allah ìwọ lọ́ba tí ń tọ́jú mi o èmi ò lẹ́lọ́mi tí ń tọ́jú mi yàtọ̀ sí wọ ọlọ́run sínà fún mi ẹni tí ọba ti sọ̀gùn mọ́kọ́ tẹnumọ́ látàárọ̀ ìlà láti sin lọ ọba ti dílẹ̀ oní Allahu Allahu àbíkó ní Allaha Allaha Rabbi la ushriku bihi shay'a ọlọ́run sọ fún ọgbóhùn lòun ní owó lọ́wọ́ <laughs> tí wọ́n bá ń tẹ́rù ń bà wọ́n tí wọ́n ń pè áà ah, ìyá aláṣẹjẹ kan bẹ wọn ní ẹmọ bọwá èèyàn bàbá kan bẹ yóò ṣe kíní kan fún yẹn sọ pé aláha aláha rọbì ilá bí iṣẹ fi kọjú sọ̀rọ̀ tí ìbànújẹ́ bá dojú ẹ tán sọ pé aláha aláha rọbì ilá òṣèlékò bí iṣẹ nítorí wọn sọ yẹn wọn fi rin lẹwájú Ọlọ́run pé wọn nìkan wọn nìkan wọn nìkan wọn nìkan wọn nìkan náà ni o <laughs> mi ò lẹ́lómi ó sì mà pín mo wá fi bẹ̀ ọ́ pé ọlá ń pín yẹn gbàdúrà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa alẹ́sìtìgáàtà gbogbo àti nǹkan bá lé ọlọ́run làwọn kéèpè ọlẹ́sìtìáàdà gbogbo àti ẹ̀rú bá ń bà wá bóyá àwọn alágbára ń dẹ́rù bà wá ẹni hasbunallahu wa ni'mal wakil ẹni bá ṣe hasbunallahu wa ni'mal wakil kí àwọn ọ̀tá rẹ̀ kí wọ́n pé tírílíọ̀n òun ni ó borí hasbunallahu wa ni'mal wakil ọ̀kan náà lànàbí Ibrahim ṣe nígbà tó àsìbíyàláhù wọn ní mọ̀lẹ̀wọ̀kì ẹyọ kan náà lọ́sàn àsìbíyàlá ó sì lè sọ pé àsìbúnàlá ẹ̀mí ọ̀ma tí àwọn oníṣẹ̀ṣe wa ń bẹ̀rẹ̀ sí pariwo tí wọ́n ń sọ fáwa pé gbogbo àwa mùsùlùmí o ẹ̀sìn àwọn aráàbù lẹ́sìn islam o káwọ padà sínú ṣẹ̀ṣe ilẹ̀ yorùbá o ọjà tó ti bàjẹ́ tó polówó ọjà tó ti ṣe kí ni jàmá ọjà tó ti bàjẹ́ ẹ̀hẹ́n ẹlẹ́gùn bí ọjà ọba wa bàjẹ́ ṣé àwọn lẹ́sọ̀ àwọn làákà yìí ni wọ́n bá yín sísẹ̀ sísẹ̀ ń ṣe ni ìwọ lójú ẹni tó ní kó wá gbọ́ ọ̀la òun ò ní ṣe kíni òun ò ní ìwọ gbọ́rọ̀ ìwọ létí ẹni tó ní kó wá yọ ọ́ kúrò lọ́wọ́ ta òun ò ṣe kíni òun ò gbọ́ ìwọ ń káàkiri òun múùfù káàkiri òun múùfù káàkiri ẹni tó ní kó wá là ọ́ kó wá gbà ọ́ òun ò lè kúrò ní ojú kan ṣé ẹ̀sìn àwọn làákà yìí nìyẹn sẹ̀mí ìwòlà wa ń sìn bàṣírù là ń sìn ọba tí ń gbọ́ tí ń rí wa ń bẹ lókè sọ́mà keje nílẹ̀ ń gbọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́wọ́n bá ní kúl ìlà nàbì sọ pé inna salati ìrun tèmi tí máa kí rukú mi àti sojúdù mi ẹ má dé o sọláàtù kí náà pé sọlá rukú àti sojúdù náà ní kúl inna salati ìrẹ́ ànábì sọ fún wọn pé irun tèmi tí máa ń kí ní máa tẹ̀ ní máa fẹ́rí kalẹ̀ wọ́n nà sókí wàdàbọ̀hì àti gbogbo ẹran tí máa ń pa wọ́n máa hayáyá àti gbogbo ètò ìsẹ̀mí mi wọ́n máa máa tì àti ikú mi lillahi rabbil alamin la sharika la ọlọ́wọ́n bá aláàníkan lọ́ba tí ó ní o ó nìkan mo sì fún iṣẹ́ rẹ̀ pẹ̀lú ẹlòmíì la sharika la wa bi dhalika umirtu wa ana awwalul eléyìí láti tí wọ́n pa mí èmi Muhammad sallallahu alayhi wa sallam èmi ni àkọ́kọ́ mùsùlùmí ummah yóò èmi ni àkọ́kọ́ mùsùlùmí ummah yóò anábì ni wọ́n ní kí n ju gbogbo ẹlẹ̀ fún ọlọ́run ọba la sharika lah ètò ayé rẹ̀ fílẹ̀ fọlọ́run o dọ́lọ́ba ló ní láyé kò sí tó ní kọ́mọ́ ní dọ́lọ́ba ló tọ́lẹ̀ tó fọ́ ní bá ti ṣẹlẹ̀ ọlọ́run ti fẹ́ èyí ṣẹlẹ̀ ọlọ́run náà fẹ́ bẹ́ẹ̀ wa mahyaya wa mamati àtàwọn àwọn pààyàn ó wa mamati lillah <laughs> ẹnìkan ò lè pa ẹni tó fún ọ lẹ́mìí nínú ìyá rẹ ẹni ẹ̀ náà lè gbẹ̀mí ẹ tásìkò bá sì ti tó kò sẹ́ni tó di lọ́wọ́ tásìkò bá sì tó kò sẹ́ni tó pa ọ́ ètò wọn gbè ní mání nìyẹn ẹnu wọn bá tún wọn kàálẹ̀ yìí sí tí a bá ti ní nílẹ̀ Yorùbá ta wà yìí ṣé àti fúri kò ní bá léjì wala sharika lahu fi asma'ihi al-husna wa sifatihi al-ulya kọ̀dẹ̀ sí ẹlòmíì tó lè jẹ́ orúkọ tọ́lọ̀ ń jẹ́ ọmọ ìyá mi ọlọ́wọ́ bá ní olùfàtà òun lọ́ba tí ṣínà ma yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha ọlọ́wọ́ bá ní ẹni tó bá ti ṣínà fún kọ̀sẹ́ni tí ó ti wọ́n mọ̀ yumsik ẹni tó bá dẹ̀ tí ọ̀nà ma fala mursila ọ̀sẹ̀ àtúndé dánsì ọmọdé àwọn skáàmà kan máa fowó rẹ̀ wọ́n máa fi jẹun ọ̀sẹ̀ wàhálà ọ̀làágùn àwọn kan wá jókòó sí yàrá wọ́n ní kọ́ wá gba ìgbín tí wọ́n rà ní five thousand naira ọ̀yẹ́ wọ́n dẹ̀ wọ́n fi ṣàṣejẹ́ wọ́n wá kó five hundred thousand fún wọn ẹ̀yìn tábà yọ five thousand nínú five eh, hundred thousand ìlú ló kù yẹn jẹ̀mọ́ four hundred five thousand naira ẹ̀ eh, wọ́n ti kàmù ẹ̀yìn ẹ̀yà tó ní ah, ẹ̀ ti sẹ́ndì owó yẹ ẹ̀ṣẹ́ rí ni ní gbèsè yẹn fẹ́ lómi gbé e fẹ́ lómi <laughs> ọ̀daràn gbé e fẹ́ lómi wọ́n náà lò ó <laughs> lò ó kí wọ́n yà fi táyé lọ́la padà mú sí kàlà ọlọ́run lèmi ní sínú o ẹni bá sínú àfọkù sẹ́ni tí ó tiẹ̀ ẹni bá tẹ̀sí tilẹ̀kùn máa ń kọ̀ sẹ́ni tí ó sì. orúkọ ọlọ́run ọba yẹn pàtàkì ó ọgbọ́dọ̀ gbà gbọ́ pé fàtà ní tọ́wọ́ dìgbà pé kíní kan bẹ tuntun sínà ò ní tàwí. ọ̀sẹ́ nìkan tó lè mọ́ ọlọ́run jókòó ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba yìí òun náà ni ọba tí ìmọ̀ ń sọ̀yàn gbogbo àwọn kan yìí àti ń gbọ́ àti ń gbọ́ àmọ́tàdánwò bá dé làṣírí ìgbàgbọ́ máa ń ṣe kíní ọlọ́mọ̀tú láhùú wọlé mọ̀míìtì gbogbo ọlọ́mọ̀ bá lọ́ba tí ń ṣe kíní ọba tí pààyàn orúkọ yẹ kò sẹ́nìkan tó lè bọ́lọ̀ jẹ́ ó sọ wáyé pé ní sábà gbígbà mi rẹ́bi accident àbí ẹ̀hẹ̀n ẹlòmíràn accident kò ní kú àárẹ̀ máa ń jẹ́ sábà fẹ́ lómi ẹlòmíràn yọ ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ wọ́n padà yà padà dìde tí gbogbo yẹn rò pé ó ti kú sílẹ̀ yóò sì padà máa rìn inú ayé ẹ̀dá kò torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀dí kátìtì jára wa lọ́wọ́ àṣetáni kọjọ́ tó ṣe kíní kọjọ́ tó lọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ahamiyatu tawhid tó tawhid mo ṣàlàyé fún yín o sọ́mọ́lì rẹ̀ nìyẹn bàtà wáyé ká máa ń fẹ́ lójú ká máa ń fẹ́ ká máa ń fẹ́ ká máa ń fẹ́ ayé àtàdé sípò rẹpẹtẹ àmọ́ ìnáwó bá tí mo sọ yẹn fẹ́ ni tọ́lọ́ bá ní kó wọn bá mi ká lọ ìjọ ìgbè tawhid náà ni ìròyìn ọlọ́wọ́n bá tọ́lọ́n fi ròyìn rẹ̀ a gbọ́dọ̀ fi ròyìn ẹlòmí a sì bọ̀ sọ pé ròyìn ọlọ́run ọba oye wípé àwọn àgbà kan gbọ́ mẹ́ àgbà kan gbọ́ a gbọ́dọ̀ sọ pé ìròyìn ọlọ́run ọba jọ tiwa ìjánpin tawhid nìyẹn ọwọ́ kò àmìyà rẹ̀ importance of tawhid àtàwídì wọ̀lgán yẹtù lẹ́sẹ̀ kàlákàlá wọ̀lẹ̀ kálẹ̀kọ̀lẹ̀ ajílẹ̀ ha wọ́n ní gbogbo wa kálẹ̀ mọ̀ wípé sọ́mọ́dì tàwídì tí mo ṣe ń sìn wọ́n ní kálẹ̀ mọ̀ dájú wípé nítorí ẹ̀ gangan lọ́lọ́run ti dálé ayé ọlọ́run dá sámà ọ̀dá ilẹ̀ lẹ́tà àkíkí la ilaha illallah kàlẹ́wà fìdí la ilaha illallah kàlẹ́wà fìdí ẹ̀ múlẹ̀ bí kò sẹ́ni tó dá wa kò sẹ́ni tí ń fún wa kò sẹ́ni tí ń provide fún wa kò sẹ́ni tó ní wa kò sẹ́ni tó dá wa kò sẹ́ni tó pa wa kò sẹ́ni kankan tó ti ń darí kankan nínú ètò sẹ́mi wa lẹ́yìn ìtàlí Allah kò wá sí tó yẹ ká máa sìn àfọwọ́ nìkan tó dáwà yẹn náà òun lẹ́yìn ká máa bẹ̀ òun lẹ́yìn ká máa pè òun lẹ́yìn ká máa pariwo òun lẹ́yìn ká máa fọkàn sọ́dọ̀ ẹ̀ òun lẹ́yìn ká gbára lé ìjànpẹ̀ níta òye dì ni wọ́n ní torí ẹ̀ gangan lọ́lọ́run ṣe dálé ayé ayé tó wá ìbò ṣe wárí ayé ọwọ́ àkọ́kọ́ tàwé ni ọlọ́run bá ní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdálẹ́jà náà wà tẹ̀yàn sínú ayé bí ìbá jẹ pé káwá ṣe kíni ilá abudu ni ọlọ́run ní abudu o ọlọ́run ní ilá ni ní ìgangan mi tọrọ wà ní <laughs> ọlọ́run bá ní mi ọ̀dájẹ̀ náà ti yàn lásán bí ìwádìí kan máa sin èmi nìkan ọ̀dọ́ ní ẹ̀túlẹ̀ ń bò ọ̀rẹ́ wa àbùdù lọ àwọn adájọ́ tó ṣírí kú bí iṣẹ́ a. ọlọ́run bá ní ẹ̀má sin àdá ẹ gbọ́dọ̀ mú nǹkan mi màá tẹ́ màá ṣe kíni ibi wọ́n ti ní káwọn ọmọ bá yín sàn mọ́ nìyẹn ní nígbà táwọn àgbà islam làwọn ò sin ọya mọ́ nígbà àgbà islam àsìn ẹ̀ẹ́dẹ́gbọ́n ni wọ́n pè é èwo ń dílà mẹ́mí lákòjọ ẹ̀dàkùn kí ló ti wá kójọ fún látijọ́ yìí nawọ́sí tó ti kójọ látijọ́ yìí nawọ́sí nawọ́sí pé tó <laughs> gbogbo ẹ̀ pátápátá ìmọ̀lá ṣetán lásán ni ilé ọmọdé bíi ọ̀sán àwọn ọmọ kan ó mo rí wọn sáfi blọọkù sísì mélòó kan wọn fi gáìdì báyìí mo ṣe yọjú wo bẹ ọkàn rí mo rí igi kan tó ṣe kí ni tọ́nà rò ń bẹ igi kékeré kan fún ni mo báyà wọn ti ṣe padà ń sin o bóyá mi ti tún dé. ẹ má jẹ́ àgọ̀ ẹ má jẹ́ àṣekẹ́ni jama ẹ má jẹ́ àgọ̀ tọ́ba ti dá ọ lójú pé ìyẹn tó ń sìn yẹn kọ́ dá ọ ọ yẹ kéré ló ti pé tọba ní tó ń sìn lọ́dà ọ àníbọ̀ sọ̀rọ̀ mọ́ a sì mọ̀ pé làákà yẹn ti ṣe kíní ó ti yẹ ni ẹ àmọ́ tọba ní nǹkan yẹn oye òun kọ́ dá ọ ìbẹ̀lẹ̀ kó ti gbọ́n tá à ń sọ yìí ọlọ́run bá ní ya ayyuhan nas ubudu rabbakumul ladhi khalaqakum bí ọlọ́run ti ta ọlọ́run ni ẹ máa ń sin ọba tó dá yín àwọn mùsùlùmí làwọn lójú ọ̀nà àbọ̀ àgàwọ̀ lójú ọ̀nà àwọn sì khaliqu àwọn sin mahaluk àwọn sin creator àwọn sin creation wọ́n dáwọ̀ àti ogun ọ̀rọ̀ ń bọ̀gún wọ́n dáwọ̀ àti omi omi tán ní ọmọ fi tábà ọmọ fi tẹ́bà sẹ́rí bí kíni ẹ̀sẹ̀ kílẹ̀ àtúwọ̀ ẹni tí ọba sọnù ní gbọ́ o yọ́ máa sọ fún yín pé àfa gbogbo ayà lọ́ka ti gbọ́ ìṣẹ̀ṣẹ̀ làgbà <laughs> ọlọ́run wọlé àánú ẹ̀ ọlọ́run níjà bá wọn sọnù o àwọn anábìsẹ̀ wà sí Abubakar gbọ́ Abulabi ò sì gbọ́ the same lecture the same ló preach fún wọn ibi dáhùn mọ̀ pé kó wọn náà lè ti sáde ọlọ́run family anabi lọ́sọ̀ mi tí wọn tán máa nabi tí wọn ní relationship pẹ̀lú anabi lọ́nà fi Islam ta ọlọ́rẹ tó tí wọ́n ń ṣe wọ́nàwọ́nà tó ń pè àmọ̀gbọ́n kankan wà sílé ní àfá kan máa ń sọ kankan àwọn kìnnìkan ọ̀rọ̀ yẹn sáà ní tó rò báyìí kí ló ń tó rò ọláyíká ìdàún ilẹ̀ náàrí lọ́láwọ̀ yà ń pèpè lọ́mínú náà ni àwọn tí wọ́n ń sin tí ọ̀dá wọn tí wọ́n jọ dẹ́dà ẹ̀dá ẹ̀dá ń sin ẹ̀dá lọ́wọ́ tí wọ́n wá sí sẹ̀sẹ̀ ọwọ́ abèrè pé tó bá ti jẹ́ pé nǹkan yẹn lọ́ba dá yín mo ṣe tán láti máa sìn àwọn tó bá ti kọ̀fáàmù kó nǹkan dá yín kò ó sìn lọ́yẹ kémi náà ó kí ni kémi orí tó pé ọlọ́run torí ẹ̀ lòun ti dá ọba ti wálé ayé báyìí oyé mọ̀ pé ọwọ́ amọ̀ ọlọ́run lọ́kan ọ̀sẹ̀ wá sin ọlọ́run lọ́kan wọ́n bá wọn sin nǹkan míì tí wọ́n ń sin kíni tí wọ́n ń sin o tó bá fẹ́ ṣe àbámọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú táàfin mọ̀ pé tàwídì pàtàkì àtọ̀yídì wọ̀lẹ̀ gáyà tó bẹ̀rẹ̀ lè sáàlì rúṣù ní gbogbo àwọn anábì ọlọ́run tọ́lọ́run wálé ayé àkọ́kọ́ sẹ́tọ́lọ́run pé èèyàn bá mọ lọ́hùn bó ló ṣe afẹ́ sin lọ́hùn ọlọ́wọ́ bá ní wàmá arsalna min qablika min rasul illa nuhi illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun fa'buduni ọlọ́wọ́ bá ní ààrán òjíṣẹ́ kan síwájú wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀sọ́lọ́wọ́ bá mi ìtàn gbọ́dọ̀ sí yàtọ̀ sí mi ọlọ́run anna fáàbùdù ní fáàbùdù sọ fún wọn yí pé ẹ máa sìn mí ẹ máa sìn mí ní kọ́ sọ fún wọn o gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run pátá ànábì ní òwúrọ̀ alákọ̀ọ́kọ́ kí ní bá àwọn aráàlú rẹ̀ sọ ọ̀yẹ́ ẹ̀sìn alánìkan ẹ̀sìn alánìkan ẹ̀sìn alánìkan alánìkan ni ẹ máa sìn ẹgbọ́n ọlọ́run alánìkan gbọ́ tẹ́rí tàbá ní ẹsẹ̀ alánìkan ìgbà alánìkan gbọ́ gbogbo tí mo sọ síwájú sọ́márì tí mo sọ́márì tàwọn èdè tí mo fún wa lẹ́ẹ̀kan ẹ̀já máa padà síbẹ̀ o ẹni bá ti ní mójútó òun ní sìn alánìkan o sọ́márì tàwọn èdè tí mo tí mo sọ báyá kó rìwáì ní tébù fóònù rẹ̀ ẹ̀hẹ́ sọ́márì yẹn ni kó tó padà sí ìbáwọn anábì ọlọ́run kọ́kọ́ wá fi lélẹ̀ nìyẹn ẹ má gbàdá lé nǹkan mi ẹ má sọ pàrọ̀ ẹ lo bàǹtẹ́ ẹ má ṣe káyámátá ògùn fẹ́ ẹ má yà ọkọ àtayá ẹ má yà yàn wèrè ẹ má pa yàn lẹ́kún ẹ má di nǹkan mára ẹ má sìn gbẹ́rẹ́ ẹ má tẹ̀fá ẹ má dáfá ẹ ẹ gbọ́dọ̀ wá agbára lọ́bì kankan ẹ má ṣe gbé awo ẹ má ṣe ògùn ẹ má ṣe múlẹ̀ ẹ dúró pẹ̀lú la ilaha illallah ìgbàdájọ́ ọlọ́run nìkan ẹ máa wára lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ẹ máa pè é ẹ máa bẹ̀ẹ́ báwọn ẹlẹ́bẹ̀ẹ́ ọlọ́run kọ́kọ́ establish ni torí òun ni òkú alákọ̀ọ́kọ́ nínú òpó islam tó di gbogbo islam mú tẹ́mẹ̀rẹ́ bá ti yẹ̀ báyìí àna rẹ lóde lónìí àfa ìyàwó rẹ ní àwọn ẹgbẹ́ rẹ ti ra mọ́tò owó ti ra kíní yìí tábà ti ti sí ògì tẹ́ẹ̀bá sì ní ògì ẹ lè lo kọ́stáàdì ó ti ìyá ìyàwó ẹ ló ṣe kíní ló gbé wá àfa tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ ṣé kò bà ìgbàgbọ́ jẹ́ kí ni wọ́n fẹ́ bàjẹ́ <laughs> kí ló fẹ́ bàjẹ́ tí ò bá gba ìgbàgbọ́ jẹ́ ọlọ́run sọ wá ń bẹ̀ tẹ́rí tí ìṣòro lé ayé ẹjá kọ́ ọ̀dá sáàlì kankan tẹ́rí ìṣòro lé ayé òun ó súnmọ́ ọlọ́run ó jìnà sọ́lọ́run ọjọ́ rẹ̀ ọlọ́run ọjọ́ ta ọlọ́run ó ní problem òun ó ní tọ́ máa rán nínú ayé ní bá sọ tèmi fún yín sí ogun yẹn dìde lẹ́nu pé ìta ah, ń gbérin tí bá kí sábẹ́ tànẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam sí ìṣòro lápè ti wà yìí lábẹ́ ìṣòro tó lọ́n fi kàn lẹ́nu Muhammad problem everybody has no problem àtọ́ bá jẹ́ pé òṣù ní problem ní kílódé táwọn olówó sinmi àwọn olówó wà nílé tàn ọkàn tí wọ́n balẹ̀ jọ kan lọ́wọ́ àdìsẹ́gbẹ́rẹ́ yọ́n ma ṣáyìn sẹ́kì báyìí ọ̀rọ̀ ọmọ 25-35 years torí oríṣiríṣi àwọn àìsàn bí àwọn owó káyì kò sálà bí àmà depression ti wà rẹpẹtẹ àwọn olówó ń pokun tó kí tẹ́ ní kọ́ ọmọ ìyá kọ́dẹ̀ mọ́ sọ fọ́lọ̀ kọ́lọ̀ wọn bọ́ sí kí ni kọ́bọ̀ kókó lágbádá tó tọ́ bá ti yan tán tọ́nà bá ti kókó lágbádá ọlọ́wọ́n tó ẹ̀ẹ́dùn yẹ̀yẹ̀ bá yàn yàn yàn tán ó ti ẹ̀ ṣe kókó nu agbada ọlọ́run ti bọ̀ dàbí síbẹ̀ nígbà mi ò lè dẹ̀gbà síbẹ̀ wọ́n lè da síbẹ̀. títí tàbí ó fi ṣe kíni lẹ́nu oṣù bá wọ́n jẹ́ nìkan jù síbẹ̀. nígbà níbi Yusuf tó kó nínú kànga nínú problem bó lọ́bọ́ sí ọbọ̀ sínú fìdínà lé ọba àbí nígbà òde lé ọba oyè tó bọ́ sínú ọlá ìbólódó padà gbà lọ ó tó bẹ̀ wọ látìrí ẹ̀wọ̀n ó tó bá jọba ìlú ẹbá tó ń tú lẹ́yìn náà ẹbá sọ fún pé ẹbá tó ń tú tàn dáadáa ẹ̀sùn rí pé pọ́bẹ̀mù lẹ́yìn ọ̀bá náà tó ṣẹlẹ̀ ó ṣe rí ni akẹta dúnìá wọ́n jẹ́ nìkan wọ́n sọ fún pé ẹ̀yin tẹ́ ní pọ́bẹ̀mù ìwọ́gán ní ìwọ́gán ọ̀wọ́ tó ń sọ lè tẹ̀físàn yìí náà pọ́bẹ̀mù tiẹ̀ gan ló gbé wá sí eré social media wọ́n pe nọ́mbà ọ̀pẹ glo ọ̀pẹ zane ọ̀pẹ pọ́bẹ̀mù tẹ̀ báwọn yẹn dára Hmm. ẹni wá níta orí ẹnìkan ò ní gbà o ẹ̀mí rẹ̀ balẹ̀ á padà wá sàlàyé àǹfààní rẹ̀ ní bàbá wa ànábì ní bòníyà lè islam alá ṣàhádà sí àlá ìlàhà ìlú islam tó ń ṣe yìí wọ́n máa lérí nǹkan mélòó lérí nǹkan márùn wọ́n máa lérí nǹkan márùn àkọ́kọ́ pílà tó gbé gbogbo ẹ̀rù ṣàhádà sí àlá ìlàhà ìlú ọmọ tó bá rẹ ní pé mo jẹ́rìí dénú tí ò tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo lẹ́yìn ìwọ ọlọ́run àlùlá nìkan èyí sì ní títí wàá bọ̀ wọ̀ lọ nítorí wọ́n pè ní ṣahadatu an la ilaha illallah wọ́n níbi tó lágbára dé ọlọ́run bá ní wọ́n máa wúmiru illa liya'budullah ọlọ́run láàpá wọn láti ẹ̀ka wá sí kankan láyé mukhlisin lahu dinahu hunafa lẹ́yìn kan wá sí ọlọ́run kálẹ̀ jẹ́ hunafa hunafa làwọn tí wọ́n kì í ṣẹbọ wọ̀nyí kí mùsọ̀lá lẹ́yìn náà nìkan máa wá kẹ́m ẹ̀yìn lẹ́yìn ònàfà lọ́wọ́ kankí ni ìrun <laughs> ọlọ́nkúnlẹ̀ ìbáàdì ẹ̀lẹ́dínà àmànú yóò kí ìmọ̀sọ́lá ọlọ́run bá ní ẹbá fẹ́ sọ fáwọn tí wọ́n ti gbàgbọ́ ẹnìkan máa kẹrùn kí ló kàn kó tó kan irun ẹ kàwé ìdí ẹwọ iye mùsùlùmí tí ń fi gbálẹ̀ mọ́sálásí tí ò nírun ẹwọ iye mùsùlùmí tí ń lọ Mákà tí ò sì ní hajj ẹwọ mùsùlùmí tí wọ́n ní ń gbààwẹ̀ tí ò sì láwẹ̀ nítorí pé tàwé ìjẹ́ ó ti bàjẹ́ sọmọlì tàwé ní ìdìmọ̀ sọlẹ̀ kan wọ́n jẹ́ ó bàjẹ́ o ọ̀dọ̀ ọlọ́run ni ó darí gbogbo ẹ lọ wọ́n darí ẹ̀sọ́lẹ̀ ẹ̀dá kan nínú àwọn ẹ̀dọ̀ ọlọ́run bóyá èèyàn ni àlìjáná ni èso ni ṣéwù ni wàlí ni nàbí ni àwọn ẹranko ni má gbé sòrò rẹ lọ́dọ̀ ẹni kankan lẹ́yìn gbogbo ẹlẹ́wájú àlá àtàwé ìwà ṣẹ́ẹ̀tù kò búrẹ̀ ìbàdà wọ́n níbi tí ìtàwé ìdí lágbára dé wọ́n ní tọ́wọ́ díwálì kẹ́hámà tẹ́ bá kó ṣẹ́dọ̀rùn gbogbo ṣẹ́tẹ̀ sínú ayé wọ́n lọ́wọ́ sọ fún àwọn màláìkà pé ẹ̀lẹ́ ewu tàwídì ẹ̀ tí tàwídì ẹ̀ bá ti dá ẹgbàṣẹ́ ìṣẹ̀lẹ̀ di gbígbà wọ́n ní àà ọmọ sì bá dáa wọ́n ní kọ́dà àfa àka Kùránì ni kọ́dà ọ̀dà lè kéwúlẹ̀ kọ́dà bó ṣe wáyé òun lọ́kọ́ mọ́sálásì lú wọn wọ́n ní bó ṣe wáyé àà aborí bora wọ́n ní bó ṣe wáyé aborí bora bojú ẹlẹ́hàá ni àmọ́ kò ní tàwọn yìí ah. gbogbo wàhálà tó ṣe láyé sọ̀rọ̀ títọ́ yìí bá ti dá wọ́n ṣe wá gbà tó bá dá wọ́n ṣe wá gba hajj tó ṣe torí ọlọ́run wọ́n ṣe wá gba ṣẹ́rí rẹ sàárà ìtọrẹ àánú ìsokùn ẹbí tọ́jú òbí tọ́jú ẹbí tọ́jú ara wọ́n ti dáadáa sáwọn àdúgbò níbọ̀ gbogbo iṣẹ́ ẹni tó ń ṣe mọ́sálásí tó ń ṣe ibi iṣẹ́ wọ́n ní wọn ò ní gbà kankan bẹ̀ títà orí ìdìbò àti bàjẹ́ ibi tá dánwò wá ni kò dẹ̀ sẹ́sẹ̀ tó wù kọ́ ṣẹ̀ oyé kò sẹ́sẹ̀ tó wù kọ́ ṣẹ̀ tí ọba jẹ́ ẹbọ ọlọ́run bá ní tó bá dijọ́ àlèkè àmọ́ bá wo òwú òun lè fẹ́rí jọ ẹni tàwọn ìdẹ bá bàjẹ́ nìkan náà ọlọ́run ní òun lè fẹ́rí jì ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ní sàforíjì fún gbogbo ẹni tó bá kú lérí ẹbọ àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ mí ìwọ̀n lè fẹ́rí jì tó bá wò tí ọba wà wò kọ́ yóò fi sí náà yóò padà mú jáde yóò padà mú lọ sínú àlìjámẹ̀ àtàwíd ẹ̀yìn bàbá wa ọlọ́mọba ní wọ́n máa ní arọ́ dalẹ̀ ákẹ́rà gbogbo ẹni tí ọba fẹ́ wà lè jẹ́nà lọ́rùn tó fẹ́ pàdé iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ní gbígbà wọ́n sá àlàáta àyàhá lọ́dẹ̀ ń ṣiṣẹ́ àlàákẹ́rà yẹn tó ń ṣiṣẹ́ ọ̀run yẹn òun ó jìde mọ́sálásí òun náà kọ́ gbẹ̀rún àwọn èèyàn ń gbà sílámù lọ́dọ̀ ẹ̀ àwọn èèyàn ń kéwú rẹpẹtẹ wọ́n sà á làhà sà á yàhà yìí ti sáà dìjọ́nà rẹpẹtẹ wọ́n wà mú mi pẹ̀lú mọ́jì ẹ̀mọ́ kọ́ jẹ́ mú mi. ibi tí àgbákò ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àti wọn dálé kí lẹ́yìn Yorùbá ni wọ́n ṣe wàhálà o ẹni bá láwọn afá wọn ṣe wàhálà irọ́ nípa o wọ́n sà á làhà wọ́n ṣe wàhálà o. ẹ̀mọ̀ bí tí àṣetáni ti báṣẹ wọn jẹ́ òun náà ni pé ó jí wọ́n fú yẹ tàwíìdì núlẹ̀ tàwíìdì ẹ̀yẹ gan ni wọn ò rírò ó kẹyìn wọn sí tàwíìdì ó wá kọjú wọn sí lọ́gà rọ̀bíyà àti tàrík ìtàn àti lọ́gà wọ́n máa wá sọ lárúbáwá wọ́n kọrin lárúbáwá lárúbáwá kan máa sọ̀rọ̀ wọ́n máa sọ pé lárúbáwá ń ṣe mistake ní èdè lárúbáwá lẹ́yìn fún aláǹfààní gbogbo ìmọ̀tọ́mọ̀ ọlọ́ni wọ́n sàáyà sàáyà ha ọlọ́ni gbogbo wọn ni wọ́n máa ṣiṣẹ́ ọ̀run wọ́n wà mímìn wọ́n wà mọ̀mínù ọlọ́run ọba ni àwọn tí wọ́n rẹ̀ sàn lọ́rùn làwọn tí wọ́n bá dé ìgbàgbọ́ òdodo papọ̀ mọ́ṣẹ́ rẹ̀ o fáwọn láyé kàkà ní àṣà yóò mọ̀ṣúrọ̀ àwọn alá àwọn ni àádùpẹ́ fún iṣẹ́ tí wọ́n ṣe á fún wọn lẹ́sàn-án àáfẹ̀sàn dépẹ́ fún wọn àwọn tó bá jẹ́ múmínù láàrin wọn ọlọ́run pé àwọn tó ṣiṣẹ́ ọ̀run nìkan ọlọ́run tó ṣiṣẹ́ ọ̀run tó wá jẹ́ múmínù ọmọ nígbà kíláwà ní àfáà kó tó gbogbo náà gbàtà wáyé tó bá ti ní ẹbọ rèé ọlọ́àfáà ẹkú òde skin ẹkú òde ní kíní <laughs> afẹ́gbé máìkì lẹ̀ wọ́n kéwú tán lọ́wọ́ sọ fún àwọn akẹ́kẹ́ kan bẹ táwọn bàbá yín fi sílẹ̀ tẹ bá lò yọ̀dá fún yàn àwa rí pé oògùn ní jẹ́ ìṣẹ̀ṣe ní náà náà ọlọ́wọ́ aláàánú mọ́jẹ̀mú kọjẹ́mú mìíràn láti dúpẹ́ fún ọ ọlọ́run ilà iná aṣọ rákítà làyà àbàtọ́ dàámàlù ọlọ́run ilà nẹ́bí tó bá imú ẹbọ mọ́ iṣẹ́ rẹ̀ gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ o òróró tí bá màálù jẹ́ ni báyìí mi ti ṣe wàhálà tó yẹn tó wá dé kó bá ṣẹbọ gbẹ̀yìn ayé ni ọlọ́run bá ní kò ní wà lè jẹ́nà ìtọ́lọ̀ sọ ni àbí ká máa sọ fíkẹ́ òjẹ́ líle ìtọ́lọ̀ sọ wà nẹ́bí ni pé bá mú ẹbọ mọ́ iṣẹ́ rẹ̀ bó ṣe tó yẹn ò ní wà lè jẹ́nà ọlọ́dẹ̀ wọ ṣé kò wọ Muhammad ẹnìkan wá kó lẹ̀kẹ̀ kìíní ṣe ọlọ́wọ́ lẹ̀kẹ̀ àwọn ní ewó mọ́gbà lọ́wọ́ ẹnìkan jọ ní lẹ̀kẹ̀ ọ̀sùn white báyìí mọ́gbà lọ́wọ́ ọmọ ìyá kan ọlọ́run bá bàbá wọn òun bá lọ sí ibi wọ́n ti ń bọ òòṣà àdílé wọ́n á pin fáwọn bẹ̀ mo ní lẹ̀kẹ̀ yìí ìgbàgbọ́ ni bọ́ọ̀ sí lọ́wọ́ yìí gan-an kọ́lọ́ọ̀jọ́ délé bẹ́ẹ̀ nìyí nítorí pé àwọn èèyàn tó wá wà nínú kákọ́sì tó bá ti rí lẹ́kẹ̀ẹ́ lọ́rẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn ara wọn lélẹ̀ wọ́n tún wọ́n fi ẹ̀bọ ìbínú ọlọ́run wọ́n tún wọ́n fi ń sakọ ànígbà àwọn kan kí mú wá mọ́sálásí táwọn mọ́mú ò lè sọ̀rọ̀ nígbà jẹ́ kí ìmọ̀mù náà ara jẹ́ náà ṣe ara náà mọ́ wọn nínú èyí tí wọ́n ń gún lá tó ń jó lẹ́yìn ní ẹ̀kúnlé ilé rẹ̀ ní ìṣe tàwí ìdì nìyẹn <laughs> báwọn èèyàn ti bàjẹ́ gan o ọlọ́mọdé ti wọ́ta ni o ọmọ ọ̀sàdá ọlọ́mọdé ti ọ̀ta kálá àwọn òfin bò mọ́ ó ní àwa ń sàdó àwa ń sògùn ní ti sọ nìyẹn tí gbogbo ayé ti gbọ́ ẹ dákun ọ̀rọ̀ àdó àsìkò lẹ ṣé ó yẹ ká tún bá lọ́wọ́ àfáà kan nílẹ̀ Yorùbá yìí ibi abá yìí ipe ẹnìkan ọgbà pé ẹ àdó lè ṣe ìwòsàn fún yàn àbí ẹnìkan ọgbà pé ẹ ìkódẹ ó lè ka burúkú ní orí yàn kéèdè àdó àti ìkódẹ nìkan lọ́wọ́ lọ́wọ́ wọn wọ́n pọ̀ ìkan yẹn pọ̀ rẹpẹtẹ fẹ́lẹ́ pé ẹ ìdájọ́ kan náà ni òun àti ìkódẹ àti kíní àti àdó àwọn kan wá bú ẹnìkan lálá ń bú ẹnìkan lálá dó mo ní aláṣẹjẹ lẹ́yìn kí ni àgbẹ̀ láàrin ìrìn àtàwọn àwọn míì ń gbé pèsè níta mẹ́ta wọ́n tó máa fà kan láìpẹ́ yìí ẹnìkan sẹ́ni kí ní ẹ̀sìn lé lóko olówó ń lọ níbẹ̀ ó lè gbé pèsè ṣe oríta mẹ́ta wọ́n dárúkọ agboolé wọn fá àfa kan náà sí ọ o àwọn ànábì ọlọ́wọ́n ṣe kí ni ni wọ́n náà sí ọ Kùránì sì wà pẹ̀lú rẹ̀ tàbí sí ọ ò mọ̀nà

àfáà sọ̀rọ̀ yánú sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ sí sunkún gbogbo aṣọ rẹ̀ tutù ọ̀rẹ́ rẹ̀ wá ní látàrọ̀ làbíjọ wà ń bí aṣọ rẹ̀ ti tutù àwọn aṣọ yà wà fà gbàlagbà àmì ìdòdó bí tẹ̀sítẹ́kì àmì ìdòdó bí tètè kí wọ́n yọ sẹ́lọ̀ bí kalẹ̀ fún wọn lágbára tó báyìí ah ó ní ká pé ẹ̀ṣẹ̀ bá ní ó wá mú ogi kékeré kan nínú ilẹ̀ ó ní bára fàyè ṣe tó ó ní bóyá àforíjì ọlọ́run ọba ó gbá ààyè ju ẹ̀ṣẹ̀ lọ ó ní tóun sọkún kọ́mọ ní tóun sọ tí pa òun lẹ́kọ̀ọ́ yìí ó ní àkàfù àlà òsìlábà mímì tàwíìdì kọ́bẹ̀lì mọ̀tì ní tí ń pami láyà ni pé bóò ni wọn ò ṣe ní gba tàwíìdì lọ́kàn mi kí n tó tẹ́rí gbà sọ bó lèmi náà ní padà sí ibi táwọn oníṣẹ̀ṣẹ̀ ń ṣe kíni ni wọ́n ń ta àwọn èèyàn lọ yìí torí pé tọ́ba ti ń gbọ́ tọ́ wáyè fún tó ń wò ó yọmọ yọmọ yọmọ ìmọ̀nì yọmọ yòrò ìmọ̀nì yọmọ sí kíní yọmọ yòrò tọ́bọ̀ rọra ayé ọlé padà dára náà fi ní mọ́mọ́ tẹ́tí sí ọ̀rọ̀kọ̀rọ̀ mọ́mọ́ ìjòkó gbọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ òsì ìjọba táwọn mú o tí ilé bá ti bọ́ o tí mọ́tò bá ti bọ́ o tí gbogbo nǹkan bá ti bọ́ o tàbí ilẹ̀ mú lọ Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀yìn ni anábì ọlọ́run ọba anábì ọlọ́run alayhi salatu wa salam anábì ibrahim wa ni wàjẹ̀nubu ni wọ́n bá ní yàrá abudul asnam wọ́lọ́run mọ́sá gbé mi àtàwọn ọmọ méjì náà sí ìmọ̀ bọ́ eré asnam èmi wàjẹ̀nubu ni wọ́n bá ní yà àtàwọn ọmọ mi anna abudul asnam bí wàjì náà sí ká máa bọ eré ká máa sọ̀sà wọ́n ti tàwé ìwọ́n bàjẹ́ káàkiri wá bá wọ́ ọlọ́run anábì ní pè ọlọ́run ní kíkan yìí wọ́n náà yà fi sínú àdúrà rẹ̀ wọ́n àtàwọn ọmọ rẹ̀ káwọn ọmọ rẹ̀ ká máa bọ̀kún lẹ́yìn ọmọdé àfọ onífá wọn ní bàbá wọn tàwí ni wọn ń ṣe àwọn ọmọ ti di oníṣẹ̀ṣe wọ́n jẹ́ ọ̀nà boni wọ́n bá níyá anna abudul asuna sẹ́rí ìsẹ̀mí tafẹ́lò lẹ́yìn ìsẹ̀mí ilé ìsẹ̀mí gbére gbére yẹn tàwí ìdí lódì tàmí bọ́yá nínú náà ni àbínú àlìjánà lóòfin ní fi tàwí ìdí ṣeré ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ẹ̀rù ọlọ́run lukumanu nù kí ni àkọ́kọ́ wà sí stephen sefa àwọn ọmọ ẹnu lé ó yá la tushrik billah ẹ̀yọ́ máa mi ẹ̀bọ̀ làkọ́kọ́ inú tẹ́ jìnà sínú ayé lẹ́gbà tó sàlàyé ẹbọ fún wọn tán lọ́wọ́ ní yáàbù náà yá akíní sọ̀là ẹ̀bà wa kẹrùn ojoojúmọ́ ni ká máa bẹ̀ àwọn ọmọ wa ta lọ lọ́hùn ta lẹni tí máa ń gbà yàn ta lẹni tá a máa ń sá lọ́dọ̀ ẹ̀ ta lẹni tá a máa ń gbára lé ta lẹni tó yẹ ká máa ròkú ká máa fẹ́rí kalẹ̀ fún ta lẹni ká máa pẹran fún ta lẹni ká máa pè é ẹ̀yìn ta ló lẹ̀sìn wa tàwíìdì tàwíìdì tàwíìdì fọwọ́ ìlú tàwíìdì fi dúnìyà kí wọ́n láwọn fa ní tàwíìdì nílé ayé ẹni bá ní alákọ̀ọ́kọ́ ọmọ ìyá mi sọmọ́rì tàwíìdì ẹ̀lẹ́ tó ń gbọ́ alákọ̀ọ́kọ́ náà ni wilayatullah ọlọ́run ọlọ́run rẹ̀ padà kò kíló dókùnmá ọlọ́wọ́n bá ní Allahu waliyu ladina amanu ọlọ́run ní Allahu ní ọ̀rẹ́ àwọn tó gbàgbọ́ àwọn tàwíìdì tó bá ti wá gbàgbọ́ tó kákan wálé láì ní masalẹ̀ kákan sọ fún ọ pé Bọ́lá Tinubu abidjan olùlá wàrà á ipe wọn fẹ́ mú ọlọ́rẹ̀ẹ́ kí ló tó kún nàìjíríà yìí tọ́wọ́ rẹ̀ ò ṣe kí ni èyí tọ́rọ ò lè bà kátó wá pé ọba tó màláka gbogbo ayé ọba tó dá gbogbo ayé wọ́n ní ọba Tinubu láwọn bò láàrọ̀ làpá àwọn mú ọlọ́rẹ̀ ọmọ àwọn òpé gbogbo wọ́ọ̀fù ti di tẹ́ni ẹ̀ àbí gbogbo pléènì tata pléènì ó ti di ṣe kí ni èyí tó bá wọ̀ lọ́mọ gbé káàkiri téèyàn bá ti nígbàgbọ́ yọ dọ̀rẹ́ ọlọ́run tó bá ti wá dọ̀rẹ́ ọlọ́run tán ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run fún òun náà ni pé asakila ọlọ́run á fún ní tranquility ìfọkànbalẹ̀ ìmánilẹ̀ ní lẹ́yìn obìnrin ẹ̀yìn lẹ́bí kò lé ọkọ ìmánilẹ̀ ní o lè ní fọkànbalẹ̀ àbí kò ní ìmánì àwọn dágbé ní ìmánì ọkọ tọ́lọ́run sọpọ̀ fẹ́rẹ̀ lọ sí kíni ìlọ́fẹ́ yìí bóòlù ẹsẹ̀ wa ji lè jẹ torí tọ́ba lọ gba kádàrá yẹn ọ padà gba kodoro ọwọ́ wa jáde lé ọwọ́ lè lè sẹ́lẹ̀ kẹrin ìwọ nàbà wà tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin yẹn ń sìn lẹ́yìn ìjọ mẹ́rin wọ́n tó máa wá dọ̀rẹ́ ìwọ tọ́jọ́ pé ojoojúmọ́ ni wà tọkọ rẹ̀ yẹn ń ṣe kínní ẹjọ́ yín àbí kò máa mọ́ information fún gbogbo àwọn obìnrin ibi abáyédè ò ní pé kò sọ́kọ ọmọ ẹ̀mí information lè mi fún yín o sọ̀rọ̀ pé med doctor ọmọ ṣàlàyé àwọn aláàrẹ̀ tí wọ́n ń gbé wá hospital àbí àwọn afẹ́sàn àná ọmọ ṣàlàyé àwọn challenges tó wà nínú ayé táwọn èèyàn ń gbé wá sí mọ́ṣáláṣí kọ̀sọ́kọ̀ máa ń ta o àwọn ọkùnrin pọ̀ àwọn kọ̀sọ́kọ̀ ó yà máa maintain ẹ̀ máa maintain ẹ̀ o ṣe tó wá rí àdáwò tó tún wá wà ní ayé ni pé tọ́ba tó wá lọ jáde tán wọn ò wá ní dáṣẹ ọmọ àtọmọ tó bí òwò ọlọ́mọ wa kópa ẹni máa fẹ́ jáde ẹni máa fẹ́ jáde nílé ọkọ kọ́lọ́ lè kọ́kọ́ kọ́ńtàtì àwọn opó kan fún ní kánsẹ́lìn kó tó kẹ́rọ̀ jáde. kéèyàn tó lè dá inú ara rẹ̀ bọ́ lásìkò àwọn ọba kó kún fún yẹn.

nínú ọmọ àbí òṣèré wá nígbà àbí wọn gbà ìfọkànbalẹ̀ ọlọ́mọ ní wọlé ní anzala sakinata fi kulubil mu'minin ọlọ́mọ bá ní ọba yín ó ti sọ ìfọkànbalẹ̀ sí ọkàn àwọn onígbàgbọ́ ọba lẹ́nìkan bọ̀ wá wọ́n fẹ́ pa ọkàn mọ́ ògbó ọ̀nà wọ́n ní wọ́n sàṣẹ́ ó ní àṣàṣíkẹ́ tọ́lọ̀ ń bẹ lókè sánmọ́ kò sí tí ó ṣẹlẹ̀ tí ò ní gba wájú ọlọ́run kọjá ìmọ̀ báyìí gbọ́ ìbáyìí kò sí tọ́ba ṣẹlẹ̀ nínú ayé tí ò ní gba wájú sáàdì kọjá sáàdì kan lọ́pàá àṣẹ kọ́ mọ́ lọ ọ̀tọ̀ ní alùkọ́dàrù ọ̀tọ̀ ní alùkọ́dọ̀ lọ́dọ̀ àwọn afá mi wọ́n ní alùkọ́dàrù ní tán ti kọ́lẹ̀ fún alùkọ́dọ̀ ò kọ́ ṣẹlẹ̀ kọ̀ṣẹ́ tó ní kọ́ fún kọ̀ṣẹ́ tó lè mú wá sí musẹ̀ lẹ́yìn àlá láyé rọ́dùn kọ́dọ̀ á ńlọ́mọ́ ẹ̀mí rọ̀ balẹ̀ tó bá ní ah, ọjà tó fẹ́ gba àwọn ọlọ́jà yẹn ti ṣe kíni wọn náà ti gbé fẹ́lẹ̀ mi ó ní máa banújẹ́ òní ní depression náà ó ti wò pé á ah, nígbà tó láwọn ọkọ ní ọ̀jẹ́ kí kọ́ bọ́ sí wọ́n ní iṣẹ́ yìí wọ́n ní wọ́n gbé fọ́nmọ́ ah, ó ti máa ronú pé bóyá ọ̀ràn lọ́ọ̀dà ń bẹ̀ tó bá ṣe kíni tó bá gba sẹ́yìn ìdẹ́gbẹ̀ ní màá nìyẹn pé kò sínú kọ́dà tó wà ní kọ́dà àmọ́ kan bá pé ha àwọn tó dé bí wọ́n tó lọ dé bí àwọn tó ní àmúbọ̀ ní lọ́dún ní ogin eh, ọ̀sẹ̀ wọ depression nìyẹn ìfọkànbalẹ̀ ẹni máa ti ń wa kó lè hakaka tàwé dẹ lẹ́yìn náà rizq halal ọlọ́run fún ní rizq kì í rọrùn ṣe rí kéèyàn ní bílíọ̀nù gbà míì ó lè má jẹ́ sábàbí oríire fún yàn kìí ṣe bówó bá ṣe pọ̀ tó lèyìn sí gbádùn owó ìmọ̀ báyọ̀ wọn tẹ̀lé mi kalọ̀ wọ́n máa pé ìwọ́n náà fẹ́ dàbí Dangote Dangote ò sùnmọ́ o ìwọ́n náà ò ní sùnmọ́ nìyẹn mọ́kùnrin fẹ́ dàbí bàbá kan tó mọ̀ pìlẹ̀ owó ẹ̀ oyé wọ́n tàbí kọ́ lọ́wọ́ bù ọ láti tí owó bá pọ̀ ọ bá pọ̀ èèyàn díẹ̀ ní máa ń withstandi owó tó pọ̀ láti padà sọ́dọ̀ ọ lọ ẹ bá kó olówó ńlá hundred kalẹ̀ tipatipa lẹ́fẹ̀ẹ́ rẹ̀ márùn-ún tọ́jú lórí rẹ̀ tẹ́bá kó àwọn ọlọ́lá nú àwọn obìnrin tí wọ́n ní owó nú ayé tẹ́bá kó mẹ́wàá kalẹ̀ tipatipa lẹ́fẹ̀ẹ́ méjì tí ń sin náà nítorí wá ní tọ̀fẹ́ rọ́lọ́ ń sìn ó lè wọ náà tó bá ti kú nígbà dùn yẹn ìtumẹ̀ ìtumẹ̀ ni ẹ ọlọ́run fakúlì tó stẹ́kì fèrò rọ̀bọ̀kù ọlọ́run bá ní anábì inú ọ ń sọ fáwọn àjọ rẹ̀ wípé mo sọ fún wọn wípé stẹ́kì fèrò rọ̀bọ̀kù ẹ wọ́ ọlọ́run bá lálàforí yìí o ẹ má ṣẹbọ mọ́ o kí ni wọ́n ń ṣe nílùú anábì inú wọ́n bọ àwọn ère àwọn bàbá fakúlì tó stẹ́kì fèrò rọ̀bọ̀kù anábì inú ni mo sọ ọlọ́run ní sọ fún wa ìgbà anábì ní sọ pé mo sọ fún wa yìí pé ẹtú tú bá gòkè ẹ̀bọ ẹni tàwíìdì innahu kana ghaffara ọba yìí lọ́ba aláforíjì yóò foríjì yìí tẹ́bá ti ní tàwíìdì tẹ́bá ti gùn kàn mọ́ tẹ́ ṣẹbọ mọ́ tẹ́ sọ̀rọ̀ ìsà mọ́ tẹ́bá ti wá foríjì yìí tán ìjọ fún yín gbàtẹ́ ní tàwíìdì ni pé yóò ṣe lè sàmà alaykum midrara yóò sọ máàlù lẹ́yọ̀kan mọ̀wáàlì wọ́n yóò mú dédé kan bí àmọ̀wáàlì tẹ́bà túbà ṣe jẹ́ aláwọ̀ bá ní sẹ́wàá sínú àwọn aláwọ̀ akọ̀ owó tó ẹ̀sẹ̀ ti láyé ẹgbó lórí aláwọ̀ darí ẹ̀wà tọ́jọ́ yìí aláwọ̀ bá ní sọ fún wọn ìpè tẹ́bà ti tó bá kò bẹ̀ bọ̀ èmi ò fún wọn lójò ìṣẹ̀ fún wọn lówó ọba ní ìnílẹ̀ fún aláwọ̀ dáadáa àwọn ọmọ òní yàyàkuyà ọjà lẹ́kùn jẹ̀nà tí wọ́n jẹ́ lẹ́kùn nàárọ̀ èmi ò fi àlùbáríkà sí oko tí wọ́n ń dá ọgbà oko wọn sẹ́ẹ̀rí pé bí ìṣẹ̀ṣe ṣe ń napá nàyẹ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà nìkan dífíkọ́tì ìmọ̀ bẹ́ẹ̀ fura àwọn àfáàwọn bídíà ológun ọlẹ́bọ àwọn wá ń sọ fún wa pé àwọn àfóònítà orí ìdájẹ́ káwọn ẹlẹ́bọ jáde sí ayé wọ́n nítorí pé àwa là ń pe gbogbo èèyàn ní ẹlẹ́bọ wọ́n ní àpè gbogbo èèyàn lẹ́lẹ́bọ wọ́n náà mọ̀ àwọn tó ń ṣẹbọ là ń pè ní ẹlẹ́bọ kọ́dà lẹ́yìn ìgbà tá a ti sọ fún wọn ni àyè pé wọn lẹ́lẹ́bọ láì ti sọ fún wọn. àwọn wa ní ṣé àwa rí tí àwọn ẹlẹ́bọ tí wọ́n ń fi ojú ìsìláàmù rí báyìí àwa tá a jẹ́ àfa súnà àwa la gbẹ́sìn àjòjìdé ẹ̀yìn àwa là ń sọ pé ẹbọ lélẹ́yìí kọ́dá lélẹ́yìí kọ́dá tí wọ́n ti wá jáde sí wá ń sìn mo ní àdéhùn àwọn ọlọ́gbà náà fi jáde torí àṣírí yí ó ti tú torí àwọn sọ pé àwọn àtẹ̀yìn nǹkan kan làwọn jọ ń ṣe kíni làwọn jọ ń ṣe ẹ̀wọ́n wọ́n ṣe darí ọ̀rọ̀ wọ́n ṣe dọ̀rọ̀ rú nígbà tí àwọn talọ́lọ́run ti ń sọ fún wọn wípé ojú màálù ṣe sìn yìí pé àwọn làwọn ní bóòlù ti dọ́wọ́ ṣe wù yìí ẹgbọ́n kí ṣe wọ̀ sọ mọ́ ẹ àwọn òní wọ́n ní nẹ́sùrù ní sìn àwọn àṣúná ni wọ́n ní nẹ́sùrù náà àwọn àrànsáde fún dáwà sàlẹ̀fíà dáwà tawhid lẹ́yìn náà ó jẹ́ àmà pé ìparí ayé ṣe kíní ó ń súnmọ́ kí kálukú tètè di ẹrù rẹ̀ kí ọjọ́ tó ṣe kíní ọjọ́ tó lọ ẹ̀yin bàbá wa alẹ́bísà sálà wọ́n ní law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkuli àlẹ́bísà sálà lè gbára lé ọlọ́run dáadáa lẹ́ẹ̀gbára lé nǹkan mi lọ́rọ̀ sápàkùn kàmá yẹn sọkò tayọ aláwọ̀ bá máa ń fún yín ní arísìkì bí sì máa ń fún ẹyẹ tẹ́gìdò xèmá sanwó tọrọ òbí tó àná tí ó jáde láàárọ̀ yóò kàn máa lọ ẹ aláwọ̀ dẹ̀ darí ẹ̀ lọ́bi tí ó ti jẹun yóò dẹ̀ jẹun yóò yó bá ń yóò tún mú dání fáwọn mẹ́ ànábì ní gbọ́dọ̀ yìí náà gbára lọ́lọ́n bí ẹyẹ ṣe gbára lọ́lọ́n kí wọ́n ní kí ló ń lò kó ní kò sí kankan lẹ́yìn àdúrà kí ló ń ṣe kò ní kò sí wala quwwata illa billah kí lágbára rẹ kò ní kò sí agbára mi la hawla wala quwwata illa billah kí ló ń sọ mo sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in máa wí iyyaka na'budu wa iyyaka nasta'in arákùnrin kan ọlọ́run rí ìyá kan ní haram ní kaaba ìyá yẹn jókòó lẹ̀ òun kọjá lẹ́gbẹ̀ẹ́ òun wá padà lẹ́yìn wákàtí méjì sí mẹ́ta òun tó wá kọjá lẹ́gbẹ̀ẹ́ yà wọn ibi tí yàn yín jókòó náà ló jókòó ó ní dín tẹnumọ́ láti wákàtí mẹ́ta ni pé iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ náà ṣe wa ìyá ti máa tóun rí nínú tí ń sọ yẹn kó tó máa ṣe kí ni kó tó máa sọ àwọn afáàní tàwásùlù ni nítorí wà lábẹ́ ni pé àtàwásùlù bí ìbáàdì bí ìbáàdàtì láka khassa wà àtàwásùlù bí isti'anati bika ya Allah tàwásùlù ni èyí fi ń sàkàsọ ni pé ọlọ́run wọlé àìpé ìsìn nǹkan mi lẹ́yìn ọlọ́run wọlé àìpé ìwárà sí lọ́dọ̀ ẹlòmíì àfọ̀dọ̀wọ̀ ọlọ́run mọ́sà bí àbùkátà wákàtí mẹ́ta ìyá arúgbó ìyá èyí tó wà nínú kọ́mbọ̀tì tó wà nínú sẹ́fù yẹn tó wà nínú tọ́lẹ̀tì oníjẹ́ kó wí torí pé tọ́wá ti sọ lóhùn ìwọ náà mọ̀ pé ọkàn sọ láwọn ni oyé kò rí bẹ́ẹ̀ àmọ́ kò sí kankan ta kò sí kan nínú lílẹ́yìn lá ilaha illallah èèyàn kò rí rẹ̀ ayé bàbá wa yìí yàwá ijabatu du'a nínú àwọn àǹfààní tájẹ láyé ọ̀la àdúrà wa ó tètè máa gbà ọlọ́ni ujibu da'wata da'i idha da'ani fajastajibu li wal yu'minu bi ọlọ́ni máa dá yín lóhùn kíákíá tẹ̀ ti ṣe kíní tẹ̀ ti dá mi lóhùn tẹ̀ gbà mí bọ̀ sẹ́yìn bá ti gbà mí gbọ́ èyàn fi gbàdúrà lẹ̀ ọlọ́mọṣẹ́ gbàdúrà ní kọ̀ọ̀kan wa o lẹ́yìn náà ọlọ́mọ dáàbò bò wá níbi aburú àwọn ọ̀tá ń péjọ wọ́n máa ń pété pèrò wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ láìda kọ́dà gbà mí wọ́n lè mú ọkọ̀ ilé lógun nígbà mí wọ́n lè rán àwọn àkànṣe ọ ẹ̀wọ̀n ti jàǹdùn burúkú àbáwọn èèyàn àwọn ọ̀tá wọn ni ká sẹ́mi ẹ̀ lógbodò ẹ̀fẹ́ ká bá tiẹ̀ jẹ́ ẹ̀fẹ́ wọ́n máa gbé ọba yẹn wọ́n máa gbé dulẹ̀ e tó bá ti ní tàwídì Allah ló sọ bẹ́ẹ̀ Allah ní inna Allaha Allah bá ní òun ọlọ́run yudafi'u anil ladina amanu yudafi'u dáfà ó ní pé wọ́n máa wọ́n ṣe kí ni wọ́n dáàbò bò ẹ máa ní wọ́n dáfà yẹn ni pé aburú ń bọ̀ èèyàn wá mú kí nìkan kò jẹ́ ká burú ẹ̀ ọlọ́run lóun fúnra àwọn ni òun nígbè fún màláyíká o inna Allaha yudafi'u anil ladina amanu ọlọ́láwọn tó bá gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ ọlọ́wọ́n bá ní mi fúnra mi ní ma defend wọn ní ma protect wọn tó ẹja padà sí sọ́mọ́rì tàwọn ìdí wọn níta sọ níbẹ̀rẹ̀ yẹn òun ni ká lè mójútó àwọn ti mójútó ọlọ́wọ́n bá ṣẹ́gun kọ́dà àwọn agbọ̀n ní mọ̀ ọlọ́wọ́n bá ṣẹ́gun ẹ̀yin bàbá wa fọwọ́ ìlú tàwọn ìdí bẹ̀rẹ̀ àkàrà níparí ọ̀rọ̀ àǹfààní tàwọn ìdí ní tọ́ba díjọ́ kìíyà wọ́n ní àsìkò tó bá ń rí màláíkà kú من مات فعليه ايه وقد قامت قيامته gbogbo ẹni tó bá fẹ́ kúre ọgbọ́dọ̀ kúre rí tàwídì òun ló ní success nínú ìrìn àjò rẹ̀ tó wá láti jẹ́ wọ́n ti bí ìjọ tí ọjà lè láì engineering ló ṣe medicine ló ṣe ṣe accountancy accountancy gbogbo ẹ̀ lọ rẹpẹtẹ nínú ayé olówó ni ẹ olówó àwọn yẹn mọ̀ ọ́ ká oní certificate rẹpẹtẹ láàrí kó kú lórí tàwíìdì ní sọ́kẹ́sẹ̀ o ọlọ́run bá máa ń kánà yẹ́rì ju lè kọ́ àròbí fali ya'mal amalan salih ẹni tó wá fẹ́ pàdé ọlọ́run ọba ó yà máa ṣiṣẹ́ dáadáa wala yushrik májẹ̀mú ni bí ibadati rabbihi ahada wọ́n ṣe bọ̀bẹ̀ lọ́lọ́run ọba wọlé káàbọ̀ anábìrin máa kánà akhiru kalamihi la ilaha illallah dakhala al-janna ẹni tó yóò wọlé tòbíjẹ́pẹ̀yàn tó wá ní la ilaha illallah nígbà tí kọ́ kakú táàmì la ilaha illallah la ilaha illallah la ilaha illallah oní wá wí ọwá wí bẹ́ẹ̀ ó ti kọ́kọ́ tọ̀ rí ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba anábì ní bẹ́ẹ̀ bá rọmọ àlìjánà tẹ́lẹ̀ ẹ̀tì rí kan ẹlòmíràn náà kú tí ò wí tí ó ti wà àlìjánà abẹ́ni tó wá wí ọlọ́run fi sàpọ́nlé rẹ̀ la ilaha illallah kí orí mọ́tò tí ń bọ́ lọ́kàn bá yá ṣídẹ́ǹsì ó mú nǹkan bọ́nu ó sì kú bẹ́ẹ̀ owó <laughs> ọ̀dàgbére nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àǹfààní ákhírà oná ní najatu oná ní nílùú shafa'a ànábì ó sì pẹ gbogbo ẹni tí ó bá kólé tàwídì níjọ tí wàhálà máa ṣẹlẹ̀ nígbà kíyàmù táwọn máa pẹ̀lú ìṣìpẹ̀mí tí òfin ní wọná yawm al-qiyama níjọ al-qiyama man qala la ilaha illallah khalisan min qalbi olóòlẹ́ni tí ó wí la ilallah ọ́dẹ̀rin lẹ̀ nínú ọkàn ẹ̀ tí ń sì ń jẹyọ nínú iṣẹ́ rẹ̀ ó wà ní ọkàn ẹ̀ kété pé tẹnu nìkan kọ́lì bí i ọkàn yẹn ni ọlọ́dẹ̀rin ọkàn yẹn ọlọ́run tó fẹ́ dájọ́ orí ọkàn yẹn òun náà máa ń lọlé ológun máa mọ́ ẹjọ́ ìyáálé rẹ̀ àti ìyàwó ẹ̀ àmọ́ kò ti lọ mọ́ ó ti túbá ẹni tí ò ṣe bàtẹ́ tó túbá bákan náà ni wọ́n lọ́dọ̀ lọ mọ́sà ti ṣìpẹ́ wọn o ọlọ́wọ́n ni ìrànẹ́bì oníkè fún wọn sáà jẹ́ náà wọ àwọn sẹ́ẹ̀mú tó kù tí wọ́n ṣe kí ń parẹ́ ọlọ́wọ́n lẹ̀ parẹ́ yẹ́lẹ̀ wọ́n náà lè jẹ́ náà ní àwọn dájọ́ ọ̀nà fún wọn tàwíìdì wọn ò sì bàjẹ́ àmọ́ ṣe é bú yẹn ó lágbára ọlọ́run òfin nídìí wọn ìsìnkú ànábì ò lépa bá wọn sàǹkó iṣẹ́ bú náà lágbára jura wọn lọ wọ́n ti tí wọ́n bá wọ ọ̀nà ọ̀nà tán wọ́n bá wọ ọ̀nà ọ̀nà ànàjáàtò mí wọn ò ní bẹ́ẹ̀bẹ̀lẹ̀ gbére ọlọ́ọ̀bà aláwọ̀ ní kí àwọn màláíkà ẹmú jáde nínú iná gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ ní tàwíìdì ẹmú wọn jáde nínú iná aya yẹn ni ó ń túmọ̀ ipe inna Allah la yaghfiru an yushraka bihi inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika ọlọ́run ní fún jẹun tó bá kú lérí ẹbọ àmì tó bá kú lérí ẹsẹ̀ mi tó bá wò wọn lọ́n yóò fèrè jì òun lọ yóò wọ̀ náà bó ṣe òkè ẹ̀ṣẹ̀ náà tó inú gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn máa dànù ẹ̀ àyà yẹn jẹ́ àmà pàtàkì bí tàwíìdì ṣe tó wípé èèyàn nílé tàwíìdì kọ́ mọ̀ padà wà jẹ́nà yọ padà wà jẹ́nà sáni ó lè wá wọ̀ níbẹ̀rẹ̀ ó sì dọ̀lẹ̀ lè bá wọn bẹ̀ àmọ́ ìbá wọn bẹ̀ lọ ni pé ọlọ́run kọjá wọ̀ níbẹ̀rẹ̀ kọ́lọ́mọjà lọ lè bá wọn bẹ̀ sẹ́yìn tàwọn ìdílé kankan ṣe alkhuludu fil janna ètò wa parí pàpàbárí rẹ̀ òun náà ní aljanna ọlọ́run ọlọ́run ni wa'ada Allahu al-mu'minin ọlọ́mọsá fi mínà sáàrin wa ọlọ́mọsá fi wọ́nà sáàrin wa ọlọ́run ni mo sàdéhùn gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wal mu'minati lọ́kùnrin wa àti lóbìnrin wa ẹ̀yin yà wá sẹ́gbọ́ báyìí ọlọ́run bá ní al-mu'minin àwọn ọkùnrin wa wal mu'minati àtàwọn obìnrin wa jannati aljanna tajri eh, min tahtiha al-anhar àjánà tí àwọn odò oríṣiríṣi ọmọ sàn lábẹ́rẹ̀ kọ́ọ̀dì dínà fi hà kọ́ọ̀dì dínà fi hà ọlọ́wọ́n bá ní wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére gbére gbére wọ́n máa sáàkínà tó yé bá ọlọ́ni mo ti kọ́lé tó dá síbẹ̀ fún wọn wọ́n máa sáàkínà tó yé bá ọlọ́ni mo ti kó àwọn nǹkan tí èèyàn máa rí tó èèyàn máa ń lò nínú ilé mo ti sẹ̀sẹ̀ kalẹ̀ fún wọn fi jannati adin fi jannati iqama àjánà àjánà tí wọ́n débẹ̀ tí wọ́n ní kó bẹ́ẹ̀ máa ní ọ́ wọ́n rí diwan nínú Allahi akbar ọlọ́run ní ìpapọ̀ bá rẹ̀ ní pé wọ́n wá yọ́nu sí wọn dáàlì kan wọlé bá òzò azim ọlọ́run máa ní èrè tó tóbi ni wọ́n jẹ àwọn tó ń gbọ́ ọlọ́run bá gbọ́ àwọn ní tawhid tábà wà wà lálẹ́ jẹ́nà ọlọ́mọsáfẹ́ mẹ́nà sáà ni wọn ọlọ́mọsáfẹ́ mẹ́nà sáà ni wọn ìyàwó mi àwọn ọmọ mi àwọn ìyàwó mi àwọn ọmọ àwọn ọmọ ọmọ àwọn ẹbí mi ọlọ́mọsáfẹ́ àwọn náà síbẹ̀ àwọn fámìlì tìyín náà ọlọ́run mọ́jọ́ gbẹ́yìn bẹ́ẹ̀ àwọn àfáà wa ee eh, àwọn tí wọ́n kú lórí láìlàlá ọlọ́mọsàbà fún wọn síbẹ̀ gbogbo àwọn tí wọ́n bẹ láìsí wọn tí ìkú tí wọ́n sì ń bẹ lẹ́dí sẹ̀sẹ̀ ọlọ́run tí wọ́n tú wákàtí ó lọ gbogbo àwọn ẹbí wa àwọn ará ọmọ ìyá wa ọ̀rẹ́ wa ọlọ́mọsàbà tí wọ́n tú wákàtí ó lọ ẹ̀rí tó dùn ń bẹ̀ tàbá wà nínú àjẹ́ náà ọlọ́mọba aláyọ̀ wa ní sẹ̀fẹ́ rí ni ọba tá ń sin látijọ́ yìí táàrí ọba tá ń pè látijọ́ yìí tí ń dá wa lóhun táà sí kíní ẹ̀yìn táàrí ọba tí ń bí abùkátà wa ní gbogbo ògbà táàmù ọba tí ń kẹ́ wa ọlọ́run ní sẹ́fẹ́ rí mi ọlọ́run wa ní kalla innahum àwọn bihim yawma idhin lamahjubun ọlọ́run bá ní gbogbo àwọn tó bá kú sí kẹfẹ́ yìí tí wọ́n níta orí ọlọ́run bá ní màá fi gàgá sáàrin èmi àti wọn àní rí mi wujuhun yawma idhin nadira ila rabbiha nadira àwọn ojú kan bẹ tí ó tutù jọ́nà àwọn ojú olùgbàgbọ́ dodo tó ń gbọ́ ọlọ́run bá gbọ́ tí wọ́n ní ọlọ́wọ́n bá alákọ̀ọ́mọ́sí wa lọ́mọ aná ọlọ́mọdé àwọn ọ̀nà kátó wọlé jẹ́nà àbẹ́lọ́wọ́n bá fún gbogbo wa ìmánì wa kọ́lọ́mọdé ọyẹ tàwídì wa kọ́lọ́mọdé ọba jẹ́ gbogbo tí ń ba tàwídì jẹ́ ọlá ni o ọlà ni o àdánwò ni o àárẹ̀ ni o ọlọ́mọdé ọba ìmánì ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ọlọ́mọdé ìmánì wọn bàjẹ́ bá a ṣe rúre yìí ọlọ́mọdé àjà sọ̀rọ̀ rí ọlọ́mọdé àjà láti bọ̀ tọ́tọ́ dáa